ìwé Paul sí àwọn ará Kólósè Kólósè orí kìíní. Èmi Pọ́ọ̀lù, àpọ́stélì Kristi Jésù nípa ìfẹ́ Ọlọ́run àti Tímótì arákùnrin wa, àwa ni à ń kọ ìwé yìí sí ìjọ ènìyàn Ọlọ́run tí ó wà ní Kólósè sí àwọn arákùnrin tí ó jẹ́ olóòótọ́ sí Kristi kí oore ọ̀fẹ́ àti àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa kí ó wà pẹ̀lú yín à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá olúwa wa jésù kristi nígbà gbogbo tí a bá ń gbàdúrà fún yín àti gbúrò ìgbàgbọ́ yín nínú kristi jésù àti ìfẹ́ tí ẹ ní sí gbogbo àwọn ènìyàn ọlọ́run ìrètí tí ó wà fún yín ní ọ̀run tí ẹ gbọ́ nípa ọ̀rọ̀ òtítọ́ ìyìn rere ni orísun ìgbàgbọ́ àti ìfẹ́ yín ìyìn yìí ti dé ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí ó ti dé ọ̀dọ̀ gbogbo aráyé ó ń so èso ó sì ń dàgbà bẹ́ẹ̀ ni ó sì rí láàrin ẹ̀yin náà láti ọjọ́ tí ẹ ti gbọ́ tí ẹ sì ti mọ oore ọ̀fẹ́ Ọlọ́run ní tòótọ́ bẹ́ẹ̀ ni ẹ ti kọ́ ọ̀rọ̀ ìyìn rere lọ́dọ̀ Epafirasi àyànfẹ́ alábàáṣiṣẹ́pọ̀ wa òun ni ó sọ fún wa nípa ìfẹ́ yín nínú nǹkan ti ẹ̀mí nítorí náà láti ọjọ́ tí a ti gbọ́ ìròyìn yín àwa náà kò sinmi láti máa gbàdúrà fún yín à ń bẹ̀bẹ̀ pé kí ọlọ́run lè jẹ́ kí ẹ mọ ìfẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú gbogbo ọgbọ́n kí ó sì fún yín ní òye nípa nǹkan ti ẹ̀mí a tún ń gbàdúrà pé kí ìgbé ayé yín lè jẹ́ èyí tí yóò wu olúwa lọ́nà gbogbo kí iṣẹ́ rere yín máa pọ̀ sí i kí ẹ máa tẹ̀síwájú nínú ìmọ̀ Ọlọ́run àti pé kí Ọlọ́run fún yín ní agbára gẹ́gẹ́ bí ọ̀pọ̀ ògo rẹ̀ kí ó fún yín ní ìfaradà nínú gbogbo pẹ̀lú sùúrù àti ayọ̀ kí ẹ máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa tí ó kà yín yẹ láti ní ìpín nínú ogún àwọn ènìyàn Ọlọ́run nínú ìmọ́lẹ̀ bàbá wa náà ni ó gbà wá lọ́wọ́ agbára òkùnkùn ó sì mú wa wá sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nípasẹ̀ ọmọ rẹ̀ yìí ni a fi ní ìdáǹdè àní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. ènìyàn kò lè rí ọlọ́run ṣùgbọ́n ọmọ yìí ni àwòrán rẹ̀ ó ní àkọ́bí ohun gbogbo tí a dá nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo lọ́run àti láyé àti ohun tí a rí àti ohun tí a kò rí ìbáà ṣe ìtẹ́ ọba tàbí ìjọba tàbí àwọn alágbára tàbí àwọn aláṣẹ nípasẹ̀ rẹ̀ ni a ti dá gbogbo nǹkan nítorí tirẹ̀ ni a ṣe dá wọn ó ti wà ṣáájú ohun gbogbo nípasẹ̀ rẹ̀ ni gbogbo nǹkan sì fi wà léètò òun ni orí fún ara tí í ṣe ìjọ òun ni ìbẹ̀rẹ̀ àkọ́bí tí a jí dìde láti inú òkú kí ó lè wà ní ipò tí ó ga ju gbogbo nǹkan lọ nítorí ó wu ọlọ́run pé kí ohun tí ọlọ́run tìkára rẹ̀ jẹ́ máa gbé inú rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa rẹ̀ ni ọlọ́run ṣe gbogbo nǹkan lọ́kan pẹ̀lú ara rẹ̀ kí àlàáfíà lè dé nípa ikú rẹ̀ lórí àgbélébù gbogbo nǹkan wá wà ní ìṣọ̀kan bá a ṣe nǹkan ti ayé tàbí àwọn nǹkan ti ọ̀run ẹ̀yin tí ẹ ti jẹ́ àlejò àti ọ̀tá nínú ọkàn yín nípa iṣẹ́ burúkú yín ni ọlọ́run wá mú wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú ara rẹ̀ nípa ikú ọmọ rẹ̀ kí ó lè sọ yín di ẹni tí ó mọ́ tí kò ní àbùkù tí kò sì ní ẹ̀sùn níwájú rẹ̀ tí ẹ bá dúró nínú ìgbàgbọ́ tí ẹ fi ẹsẹ̀ múlẹ̀ tí ẹ dúró gbọ̀ngbọ̀n tí ẹ kò kúrò nínú ìrètí ìyìn rere tí ẹ ti gbọ́ tí èmi Paul jẹ́ ìránṣẹ́ rẹ̀ tí a ti wàásù rẹ̀ fún gbogbo ẹ̀dá ayé ní àkókò yìí mo láyọ̀ nínú ìyà tí mo ń jẹ nítorí yín ìyà tí mo ń jẹ nínú ara mi yìí ni èyí tí ó kù tí Kristi ìbá jẹ fún ìjọ tí í ṣe ara rẹ̀ nítorí èyí ni mo ṣe di ìránṣẹ́ láti mú ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ gẹ́gẹ́ bí iṣẹ́ tí Ọlọ́run ti fún mi láti ṣe nítorí yín ìjìnlẹ̀ àṣírí nìyí ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí àwọn ni ó wu ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàrin àwọn tí kìí ṣe Júù àṣírí náà ni pé Kristi tí ó ń gbé inú yín ni ìrètí ògo. Kristi yìí ni à ń kéde fún yín tí à ń kìlọ̀ rẹ̀ fún gbogbo ènìyàn tí a fi ń kọ́ gbogbo ènìyàn ní gbogbo ọgbọ́n kí a lè sọ gbogbo ènìyàn di pípé nínú Kristi. ohun tí mo ń ṣiṣẹ́ fún nìyí gẹ́gẹ́ bí agbára tí Ọlọ́run fún mi tí ó ń fún mi ní okun. Kólósè orí kejì. Nítorí mo fẹ́ kí ẹ mọ̀ bí mo ti ń ṣe akitiyan tó nítorí yín àti nítorí àwọn tí ó wà ní Laodékíà àti nítorí àwọn tí kò mọ̀ mí sójú. Ìdí akitiyan mi ni pé kí Ọlọ́run lè mú yín ní ọkàn le, kí ó so yín pọ̀ nínú ìfẹ́ àti ọ̀rọ̀ òye tí ó dájú, kí ẹ sì ní ìmọ̀ ìjìnlẹ̀ àṣírí Ọlọ́run tí í ṣe Kristi fúnra rẹ̀. Nínú Kristi ni Ọlọ́run fi gbogbo ìṣúra ọgbọ́n àti ìmọ̀ pamọ́ sí. Si mò ń sọ èyí kí ẹnikẹ́ni má bàa fi ọ̀rọ̀ dídùn tàn yín jẹ nítorí bí n kò tilẹ̀ sí lọ́dọ̀ yín nípa ti ara síbẹ̀ mo wà pẹ̀lú yín nínú ẹ̀mí mo láyọ̀ nígbà tí mo rí ètò tí ó wà láàrin yín àti bí ìgbàgbọ́ yín ti dúró nínú Kristi. nítorí náà gẹ́gẹ́ bí ẹ ti gba Kristi Jésù bí Olúwa bẹ́ẹ̀ ni kí ẹ máa gbé ìgbé ayé yín ní ìrẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ kí ẹ fẹsẹ̀ múlẹ̀ kí ẹ máa dàgbà nínú rẹ̀ kí ẹ sì jẹ́ kí ìgbàgbọ́ yín dúró ṣinṣin bí ẹ ti kọ́ láti ṣe kí ẹ máa dúpẹ́ nígbà gbogbo. ẹ ṣọ́ra kí ẹnikẹ́ni má ṣe fi ọ̀rọ̀ ọgbọ́n ayé àti ìtànjẹ lásán sọ yín di ẹrú gẹ́gẹ́ bí àṣà ènìyàn àti ìlànà àwọn ẹ̀mí tí a kò fi ojú rí tí ó yàtọ̀ sí ètò ti Kristi nítorí pé nínú Kristi tí ó jẹ́ ènìyàn ni ohun tí Ọlọ́run fúnra rẹ̀ jẹ́ ń gbé lẹ́kùnrẹ́rẹ́ ó sì ti ṣe yín ní pípé nínú rẹ̀ òun ní í ṣe orí fún gbogbo àwọn ẹ̀mí ojú ọ̀run bá a ṣe ìjọba tàbí àwọn aláṣẹ nínú Kristi yìí ni a ti kọ yín nílà kì í ṣe ìlà tí a fi ọwọ́ kọ nípa gígé ẹran ara kúrò ṣùgbọ́n ìlà ti Kristi nígbà tí a ti sin yín nínú omi ìrìbọmi tí ẹ tún jíǹde nípa ìgbàgbọ́ pẹ̀lú agbára Ọlọ́run tí ó jí Kristi dìde nínú òkú. Ẹ̀yin tí ẹ ti di òkú nípa ìṣẹ́ yín tí ẹ jẹ́ aláìkọlà nípa ti ara ni Ọlọ́run ti sọ ọ́ di alààyè pẹ̀lú Kristi Ọlọ́run ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wa jì wá ó ti pa àkọsílẹ̀ tí ó lòdì sí wa rẹ́ ó mú un kúrò ó kàn án mọ́ àgbélébù ó gba agbára lọ́wọ́ àwọn ẹ̀mí ojú ọ̀run àti ìjọba ànì àti àwọn alágbára wọn nì ó bọ́ wọn sí òhò ó fi wọ́n ṣẹ̀sín ní gbangba nígbà tí ó ti ṣẹ́gun wọn lórí àgbélébùú. nítorí náà ẹ má gbà fún ẹnikẹ́ni kí ó máa darí yín nípa nǹkan jíjẹ tàbí nǹkan mímu tàbí nípa ọ̀rọ̀ àjọ̀dún tàbí ti oṣù titun tàbí ti ọjọ́ ìsinmi àwọn nǹkan wọ̀nyí jẹ́ àwòjíjẹ ohun tí ó ń bọ̀ ṣùgbọ́n nǹkan ti Kristi ni ó ṣe pàtàkì ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni dá yín lẹ́bi kí ó sọ fún yín pé kí ẹ máa fi ìyà jẹ ara yín kí ẹ máa sin àwọn áńgẹ́lì irú ẹni bẹ́ẹ̀ ń ṣe ìgbéraga nípa ìran tí ó ti rí ó ń gbéraga lásán nípa nǹkan ti ara rẹ̀ kò dì mọ́ ẹni tí ṣe orí tí ó mú kí gbogbo ara àti iṣan àti ẹran ara wà pọ̀ tí ó mú un dàgbà bí Ọlọ́run ti fẹ́ bí ẹ bá ti kú pẹ̀lú Kristi sí àwọn ìlànà ti ẹ̀mí tí a kò rí kí ló dé tí ẹ fi tún ń pa oríṣiríṣi èèwọ̀ mọ́ má fọwọ́ kan èyí má jẹ tọ̀hún má ṣe gbá má ṣàwo gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ṣègbé bí ẹ bá ti lo wọ́n tán ìlànà àti ẹ̀kọ́ ènìyàn ni wọ́n ó lè dàbí ẹni pé ọgbọ́n wà nínú àwọn nǹkan wọ̀nyí fún ìsìn ti òde ara àti fún ìjẹra ẹni níyà àti fún ìkóra ẹni ní ìjánu ṣùgbọ́n wọn kò ṣe àǹfààní rárá láti jẹ́ kí ènìyàn borí ìfẹ́kúfẹ́ ti ara. Kólósè orí kẹta nítorí náà bí a bá ti jí yín dìde pẹ̀lú Kristi ẹ máa lépa àwọn ohun tí ó wà lọ́run níbi tí Kristi wà tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. ẹ máa lépa àwọn ohun tí ó wà lọ́run ẹ má lépa àwọn ohun tí ó wà láyé nítorí ẹ ti kú ẹ̀mí yín wà ní ìpamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run nígbà tí Kristi ẹni tí í ṣe ẹ̀mí yín bá farahàn ẹ̀yin náà yóò farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. nítorí náà ẹ pa àwọn ìfẹ́kúfẹ́ ẹ̀yà ara yín ti ayé run àwọn bíi àgbèrè ìwà èérí ìṣekúṣe ìfẹ́kúfẹ́ àti ojú kòkòrò tí ṣe ìbọ̀rìṣà nítorí nǹkan wọ̀nyí ni ìbínú Ọlọ́run ṣe ń bọ̀ ẹ̀yin náà ti wà lára irú àwọn ènìyàn wọ̀nyí nígbà kan rí nígbà tí ẹ̀yin náà ń ṣe nǹkan wọ̀nyí ṣùgbọ́n ní àkókò yìí ẹ pa gbogbo àwọn nǹkan wọ̀nyí tì ìbínú inú fùfù ìwà burúkú ìsọkúsọ ọ̀rọ̀ ìtìjú ẹ má purọ́ fún ara yín nígbà tí ẹ ti bọ́ ara àtijọ́ sílẹ̀ pẹ̀lú iṣẹ́ rẹ̀ tí ẹ ti gbé ẹ̀dá tuntun wọ̀ èyí ni ẹ̀dá tí ó túbọ̀ ń di titun síwájú àti síwájú gẹ́gẹ́ bí àwòrán ẹni tí ó dáa tí ó mú kí ènìyàn ní ìmọ̀ Ọlọ́run nínú ipò titun yìí kò sí pé ẹnìkan ni Gíríkì ẹnìkan ni Júù tàbí pé ẹnìkan kọlà ẹnìkan kò kọlà ẹnìkan aláìgbédè ẹnìkan ẹlẹ́nu òdì ẹnìkan ẹrú ẹnìkan òmìnira nítorí Kristi ni ohun gbogbo tí ó wà nínú. No nítorí náà ẹ gbé àánú wọ̀ bí ẹ̀wù àti inú rere ìrẹ̀lẹ̀ ìwà pẹ̀lẹ́ àti sùúrù bí ó ti yẹ àwọn ẹni tí Ọlọ́run yàn tí wọ́n sì jẹ́ ènìyàn Ọlọ́run àti àyànfẹ́ rẹ̀ ẹ ní ìfaradà láàrin ara yín ẹ máa dáríjì ara yín bí ẹnikẹ́ni bá ní ẹ̀sùn kan sí ẹnìkejì rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa ti dáríjì yín bẹ́ẹ̀ gan-an ni kí ẹ̀yin náà máa ṣe sí ara yín boríborí gbogbo nǹkan wọ̀nyí ni pé kí ẹ gbé ìfẹ́ wọ̀ ìfẹ́ ni ó so àwọn nǹkan yòókù pọ̀ tí ó sì mú wọn pé kí àlàáfíà láti ọ̀dọ̀ Kristi máa ṣe alákòóso ọkàn yín nítorí Ọlọ́run pè yín láti jẹ́ ara kan nítorí àlàáfíà yìí ẹ sì máa sọpẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín lẹ́kùnrẹ́rẹ́ kí ẹ máa fi gbogbo ọgbọ́n kọ́ ara yín kí ẹ máa fún ara yín ní ìwúrí nípa kíkọ orin dávídì àti orin ìyìn àti orin àtọkànwá ẹ máa kọrin sí ọlọ́run pẹ̀lú ọpẹ́ nínú ọkàn yín ohun gbogbo tí ẹ bá ń ṣe ìbáà jẹ́ pé ẹ ń sọ̀rọ̀ ni tàbí pé ẹ ń ṣe nǹkan kan ni ẹ máa ṣe ní orúkọ olúwa jésù ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nípasẹ̀ rẹ̀. ẹ̀yin aya ẹ máa bọ̀wọ̀ fún àwọn ọkọ yín gẹ́gẹ́ bí ó ti yẹ kí onígbàgbọ́ máa ṣe ẹ̀yin ọkọ ẹ fẹ́ràn àwọn aya yín ẹ má ṣe kanra mọ́ wọn ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ràn sí àwọn òbí yín lẹ́nu nínú ohun gbogbo nítorí ohun tí ó wu olúwa nìyí ẹ̀yin bàbá ẹ má ṣe rorò ọmọ yín kí ìrẹ̀wẹ̀sì ọkàn má bàa bá wọn ẹ̀yin ẹrú ẹ máa gbọ́ràn sí àwọn olówó yín lẹ́nu gbogbo kí ó má jẹ́ pé nígbà tí wọ́n bá ń sọ yín nìkan ni ẹ ó máa ṣiṣẹ́ bí ìgbà tí ó jẹ́ pé ènìyàn ni ẹ ń fẹ́ tẹ́ lọ́rùn ṣùgbọ́n ẹ fi gbogbo ara ṣiṣẹ́ ní ìbẹ̀rù olúwa ohunkóhun tí ẹ bá ń ṣe ẹ ṣe é tọkàntọkàn bí ẹni pé olúwa ni ẹ ń ṣe é fún kì í ṣe é fún ènìyàn níwọ̀n ìgbà tí ẹ mọ̀ pé ẹ ó rí ogún gbà gẹ́gẹ́ bí èrè láti ọ̀dọ̀ olúwa olúwa kristi ni ẹ ń ṣe iṣẹ́ ẹrú fún nítorí ẹni tí ó bá ń ṣe àìdára yóò gba èrè àìdára kò ní sí ojúṣàájú. kólósè orí kẹrin ẹ̀yin ọ̀gá ohun tí ó dára àti ohun tí ó yẹ ni kí ẹ máa ṣe sí àwọn ẹrú yín kí ẹ rántí pé ẹ̀yin náà ní ọ̀gá kan ní ọ̀run ẹ tẹra mọ́ àdúrà gbígbà ẹ máa fi ọkàn bá àdúrà yín lọ kí ẹ sì máa dúpẹ́ ẹ tún máa gbàdúrà fún wa pé kí Ọlọ́run lè ṣí ilẹ̀kùn ìwàásù fún wa kí a lè sọ ìjìnlẹ̀ àṣírí Kristi nítorí èyí ni mo fi wà nínú ẹ̀wọ̀n kí ẹ gbàdúrà pé kí n lè ṣe àlàyé bí ó ti yẹ ẹ máa gbé ìgbé ayé yín pẹ̀lú ọgbọ́n níwájú àwọn aláìgbàgbọ́ ẹ má ṣe jẹ́ kí àkókò kan kọjá láì jẹ́ pé ẹ lò ó bí ó ti yẹ ọ̀rọ̀ ọmọlúwàbí ni kí ó máa ti ẹnu yín jáde nígbà gbogbo ọ̀rọ̀ tí ó bá etí mu kí ẹ lè mọ̀ bí ó ti yẹ láti dá ẹnikẹ́ni tí ẹ bá ń bá sọ̀rọ̀ lóhùn túkíkọ́sì àyànfẹ́ àti arákùnrin wa yóò fún yín ní ìròyìn nípa mi ìránṣẹ́ tí ó ṣe gbẹ́kẹ̀lé ni àti ẹrú bí àwa náà nínú iṣẹ́ olúwa nítorí èyí gan ni mo fi rán wá sọ́dọ̀ yín kí ẹ lè mọ̀ bí gbogbo nǹkan ti ń lọ fún wa kí ó lè fi ọkàn yín balẹ̀ mo tún rán onísímù ọ̀kan nínú yín tí òun náà jẹ́ àyànfẹ́ àti arákùnrin tí ó sì ṣe é gbẹ́kẹ̀lé gbogbo bí nǹkan bá ti rí níhìn ni wọn ó ròyìn fún yín arisitakosi ẹlẹ́wọ̀n ẹlẹ́gbẹ́ mi kì í àti máàpù ìbátan Bánábà ẹ ti rí ìwé gbà nípa rẹ̀ tí ó bá dé ọ̀dọ̀ yín kí ẹ gbà á tọwọ́ tẹsẹ̀ Jésù tí àdàpè rẹ̀ jẹ́ Jọ́sítù náà kí yín àwọn yìí nìkan ni wọ́n kọlà nínú àwọn alábàáṣiṣẹ́ mi nínú iṣẹ́ ìjọba Ọlọ́run ìtùnú ni wọ́n jẹ́ fún mi Epafrasi ìránṣẹ́ Kristi Jésù ọ̀kan nínú yín kí yín nígbà gbogbo ni ó ń gbàdúrà kíkankíkan fún yín pé kí ẹ lè dúró ní pípé àti pé kí ẹ lè kún fún gbogbo ohun tí í ṣe ìfẹ́ Ọlọ́run nítorí pé mo jẹ́rìí rẹ̀ pé ó ti ṣiṣẹ́ púpọ̀ fún yín àti fún àwọn tí ó wà ní Laodikia àti ní Hierapoli Lúùkù àyànfẹ́ oníṣègùn àti Démásì kí ẹ kí àwọn arákùnrin tí ó wà ní Laodikia ẹ kí Námífà àti ìjọ tí ó wà ní ilé rẹ̀ nígbà tí ẹ bá ti ka ìwé yìí tán kí ẹ rí i pé ìjọ tí ó wà ní Laodikia kà á pẹ̀lú kí ẹ̀yin náà sì ka ìwé tí a kọ sí àwọn ará Laodikia ẹ sọ fún Akipu pé kí ó má jáfara nípa iṣẹ́ tí ó gbà láti ọ̀dọ̀ Olúwa kí ó ṣe é parí ìkíni tí èmi Paul fi ọwọ́ ara mi kọ nìyí ẹ rántí pé nínú ẹ̀wọ̀n ni mo wà kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú yín.